بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم إن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أهلا وسهلا بكم مجددا إلى هذه الحلقة المباركة المباركة فيها بإذن الله الله سبحانه وتعالى أن يعمنا بفائدة مثل هذا اللقاء إنه ولي ذلك القادر عليه وأن يكثر أمثاله في حياتنا حتى نستثمر منه يوم القيامة مقبولين الفائزين إنه ولي ذلك القادر عليه نقرأ من الحديث الرابع الذي جمعه الإمام يحيى ابن زكريا النووي آه ابن الشرف النووي رحمة الله عليه آه بسم الله اقرأ الحديث الرابع عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وآله وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما نطفة ثم يكون عنبة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يؤتى إليه الملك وينفخ فيه الروح ويؤمر بأربع كلمات لكسب رزقه وأجله وعمله وشفي أو سعيد فوالله الذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها رواه البخاري ومسلم dúpẹ́ الله بالله إلى إيه allah عليكم كاتب àlékún ìkẹ́ sallallahu alaihi wa sallam hadisi tí a ń kà lánàá hadisi tó tóbi ni nípa pé ó kó àwọn àtàmù púpọ̀ sínú pàápàá jùlọ kó ọ̀rọ̀ wa sínú nípa dídá wa. وما يترتب على خلقنا أو جمع خلقنا في رحم أمنا أو أرحام أمهاتنا ní tó tún wá sopọ̀ mọ́ ìkó ẹ̀dá wa jọ sínú àwọn àyà wa àdìsí ṣàlàyé àtọ́mọ́ pé àfọwọ́ ẹ̀sìn mọ̀súùdì kọ́kọ́ ló gba àdìsí wa ṣùgbọ́n tàlọ́kọ̀ ẹ̀lọ́mà حديث ابن مسعود بالقبول حديث ابن مسعود اللي أخرجه البخاري ومسلم so wọ́n ti síwájú àwọn àdíìsì tí ó pọ̀ àwọn sọ̀hábé tán pọ̀ náà gba àdíìsì wa lánàá sọ fún wa pé àfáwà ibn Mas'ud ọgbà wa àfáwà Anas ibn Malik gbà wa àfáwà Malik ibn Huwairi tún náà gbà wa وتعرفون من هو إذا بخاصة بخصوص أمور الصلاة حديث مالك بن حويرث بكنا afáwọn Hudhayfa ibn Usayd apẹ ọ̀rọ̀ tí wọn náà ipá wọn náà gbà wá bákan náà afáwọn Jabir ibn Abdullah àwọn náà gbà dìtì wa bákan náà afáwọn Anas ibn Malik gbọ́dọ̀ kún tuntun wọn lánàá afáwọn Amru Abdullahi ibn Amr ibn al-As wọn gbà wá ó pé kò fẹ́ kìí ṣe tó pamọ́ ṣùgbọ́n sígbà tí bí mọ̀ sórí dìí ó ní ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀jù òun ló fà á fẹ́ gbé lánàá a jẹ́ kí àwọn kọ̀ọ̀kan yé wa nípa tó so mọ́ dídá wa. a ní ọ̀rọ̀ Ibn Mas'ud radiyallahu anhu lágbà alátọ́dọ̀ ànábì ó bá ya Qur'ani mu òun náà ni pé ọlọ́wọ́n bá ní ya ayyuhan nasu in kuntum fi raybin min al-ba'th fa inna khalaqnakum min turabin thumma min nutfa thumma min 'alaqah thumma min mudghatin مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى الله أبا الله أصل عفوانين سورة الحج ولا لين tẹ́gbẹ́ bá ń dá òtù pọ́ lọ́wọ́ gbé yín dìde dídá yín o inna khalaqnakum min turab ibi ẹ̀pẹ́ láti kọ́kọ́ dá yín thumma min nutfa lẹ́yìn náà àwa dá yín látara nutfa ẹ̀yìn náà àfà mi fẹ́ pé àdíìsì mi eléyìí Imam Ahmad gbà wá wọ́n sọ pé kódà dídá àwa náà àwa náà yẹ̀pẹ́ sì wà ń bẹ̀. òun la hadith lẹ́bi já àǹtọ̀rí kì sùdé yìí òun la hadith èyí tó wá látọ̀dọ̀ sùdé yìí fàkánù ìfòsìlú nà bẹ́yìnà sùdé yìí akbar أو الكبير والصغير أما الصدي الكبير فصدقة الحجة أما الصبي الصغير فهو متروك الحديث إليه أرى علم المصطلح òun ti ẹ nípa tí àwọn gbà wá ó ń bẹ nínú ẹgbà wọn yẹn pé tí wọ́n bá fẹ́ dá wa tán wọ́n bá fi tábà ti wà nínú fà wọ́n tún wá ní tí màláìka lọ mú yẹ̀pẹ̀ wá wọ́n wá yóò wá dà gẹ́gẹ́ bí jí tá a bomi ṣùgbọ́n èyí tí ẹ̀ o nìkan ni ó yàtọ̀ sí ìtí mahfuz yàní èyí tí àwọn fọ́ọ̀gù mi bá wà fẹ̀yàkúnù ìdán mumkin yakuna shadhan min hadha at-tariq pàápàá jùlọ àyàfi jẹ́ ọ̀bá takọ́ àṣù torí pé in tó fojú wà náà ni pé nútùfà ẹ̀ náà ló padà ní kíní o ló ń di àìlápà àìlápà tó padà ní kíní o mudghah hadith Mas'ud àwọn àtúwọ́rù mẹ́tẹ̀ẹ̀ta yìí tá ń ṣàlàyé láti nufa bọ́ sí mọ́dúbà láti nufa bọ́ sí gínú alákọ̀ alákọ̀ bọ́ sí mọ́dúbà àdíṣe tó màsúrò nìyẹn àwọn àyà kùránì tó tọ́ka sí pọ̀ ṣùgbọ́n àwọn àyà míì fẹ́ jù bẹ́ẹ̀ lọ àtọ̀yìn lánàá tó mọ̀ kẹsàn ó tún àìlẹ́ المضغة عظاما ثم خلقنا المضغة عظاما فخلقنا العظام فكسونا العظام لحما olófọ̀ ọ̀rọ̀ alì tó sọ pé tí jẹ̀nínì ò bá tí pé fóòrù méjèèje a lè kí kà ní pé gíní ò wọ́dẹ̀ òní ṣùgbọ́n ọ̀rọ̀ àfáwọ̀ ẹgbùmọ̀ sóòlì kọlọ́mọ́sọ̀rọ̀ alékún ìyọnu fún wọn wọ́n sọ pé ó mọ̀ ẹ̀kún nù mú lẹ́yìn múdúgà wọn à dárúkọ nǹkan kan wọn à sọ pé bóyá mọ̀kálákọ́ àwọn rẹ́rù mọ̀kálákọ́ eléyìí là ń pè ní tọ̀sùwìrì kí là ń pè ó tọ̀sùwìrì ni pé dídá wa sí fọ́ọ̀mù àdíjàbọ̀ hùrẹ́ìfà ìlọ́sẹ̀yìn òun júwe rẹ̀ nígbà pé ó sọ pé tọ̀sùwìrì yóò máa ṣẹlẹ̀ báadà àbáyínà yawman بعد يومين مضى بعد أربعين يوم بعد بعد يومين بعد يومين مضى ها بعد أربعين يوم لي 42 days àwọn àfọ́ onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní <laughs> Ibn Rajab kí ẹ má rò pé ìmọ̀ ìjìwà yìí ló lọ́wọ́ jújù Ibn Rajab al-Hanbali wọ́n sọ pé àwọn èèyàn ti rí àdíìtì Malik ibn Uwairi tí mo sọ fún alámẹ́gbé seven days ni gbogbo ó ń change láti inú fífà ń bọ́ sí alákọ̀ ẹ̀ ọ̀pọ̀ ìrántí lánàá ó dàbí pé mò ń ṣe sọ mò ń pè ní anas tó malik àbí kí tó pè ní malik nù wẹ́rì so méjèèjì anas náà wà ṣùgbọ́n malik nù wẹ́rì ló ní ọlọ́jọ́ méje àdìsẹ́ náà ti fẹsẹ̀ mẹ́rẹ̀ ọlọ́jọ́ méje pé yóò ti change láti inú fífà bọ́sí kí ni o alákọ̀ láàrin ìjọ mẹ́ta àbíjọ márùn-ún dìpẹ́ndì bí téèyàn bá ti rù bí tá a fẹ́ lò lélẹ̀ téèyàn bá ti wá sí pé ó wá dúró sínú ìyá ní forty two forty second day yẹn yóò ti di pé gẹ́gẹ́ bí àdìsí òzèéfà òzèéfà ibn hussein lọ ni pé tó bá ti di pé ó ti pé forty two days ọ̀fọ́nmọ̀ yóò sàlọ̀ ọ̀bọ̀ ìta ilé ìmọ̀lá ọwọ̀ àrán màláìkà kan fọ̀sọ́wọ́ ara sẹ́mọ̀ àhùn yóò fọọmụ fọ́ọ̀mù etí rẹ̀ kò bọ́ sọ̀rọ̀ hù yóò wá fọ́ọ̀mù ojú rẹ̀ wàjílìdàhù yóò fọ́ọ̀mù bọ́dì rẹ̀ wàláhàmàhù yóò fọ́ọ̀mù ẹran rẹ̀ wà kí ni ó wà ìzọ́ọ̀mà yóò ṣe àfọ́ọ̀mù kí ni egungun rẹ̀ síkwẹ́ǹsì ẹgbẹ́ yẹn ṣàlàyé yẹn ẹ̀rí pé kìí ṣe pé forty two days nìkan náà nípa ó ṣẹlẹ̀ òun sọ pé ìgbà yẹn ni ẹ̀ẹ́dì máa máa fọ́ọ̀mù àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n sọ pé tí ò lẹ́yìn fà sọ ẹ̀yìn ìlú bẹ̀rẹ̀ bẹ̀. ilé ìkèé ṣe ní sí o látàrí àfọ ẹgbẹ̀rún Rajab Al-Hanbali ó sọ pé àwọn àfọ àtúbà àwọn onímọ̀ àwọn dókítọ̀ wọ́n rí pé kò sí èèyàn tí ó fọ tí ó bá jọkùnrin tí ó bá jọkùnrin àbí ọdún thirty five days pé òṣìṣẹ́ èèyàn tí ó fọ́ tí ó bá jóbìnrin tá a lè rí já ó tẹ̀ ti fọ́ọ̀mù èèyàn táàgbé ọ̀rùn pé obìnrin lélẹ̀ ọ̀dọ́wà tó pé 40 days níbò mí 42 days wà á dà fi bẹ́yìn na yà ní hadith imam tó bẹ́ ìfàtú ìbọ̀mọ́ ìfọ̀ọ̀sẹ̀ ó wọ́n sẹ̀lẹ̀ yí síkwẹ́ǹsì yẹn kódà láti lè fi kún mo ní láti ka àwọn ìwé mi náà kún kódà ìwé táwọn èèyàn obìnrin obìnrin náà kà gíní kan woman fáwọn obìnrin náà tẹ̀lé márì náà sábà kà ọ̀dí mọ́sílìmọ̀ gbọ́ àwọn obìnrin náà mọ́ àwọn lọ́wọ́ ìyàwó náà sí ṣe family series sí ti jì bá lẹ̀ ìsọ̀ ìwé ẹyọ ọ̀kan um, ní báyìí àníkèjì àwọn àfáàrẹ ń ṣe obìnrin kan lọ́kọ́ nípa síkwẹ́ǹsì bí ẹmọ̀ rí àwọn obìnrin aláṣẹ̀fẹ́ márì báyìí láti márì ìdámọ́ mú káàkiri torí pé yóò ju egungun tí ó ṣẹlẹ̀ nínú wọn ìwé òun gan àtàwọn ìwé mi náà láàrin 40 days náà ló fi wọ́n rẹ̀. ó yẹ pé credence ń wà fún àdíìsì ọlọ́run ti wá ṣàánú wa ta ló gbà àdíìsì ẹ̀wọ̀n iná muslim ló bá wa tẹ́gbẹ́ bí irú nàìjíríà ní alẹ́sọ́gbà nígbà tẹ̀lẹ́dé ìta àbáríjágún òṣè kí láàṣẹ o àti Bukhari muslim síwájú tó wọ́n fẹ́ gbogbo àwọn eléyìí á ń bó ojú àrígbé tòṣùwìrì gẹ́gẹ́ ìgbà oníṣẹ̀lẹ̀ torí pé ẹ̀dẹ̀gì ni mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ kí èèyàn fọ́ọ̀mù mo sọ ń bẹ̀ lánàá àwọn ìdájọ́ tó tẹ̀lé pọ̀ nínú ẹ̀ ni pé ó wẹ̀ àìbẹ̀bọ̀ ẹ̀dìgbàgbé sọmá ilé fọ́ọ̀mù nínú ẹ̀ ni pé tí ò bá ti fọ́ọ̀mù rẹ̀ ní wẹ̀ nínú ẹ̀ ni pé tí bóyá mo sọlé bóyá ìsọ lánàá tí ọmọ bá ti lè fọ́ọ̀mù tá a ti rí pé ó ti fọ́ọ̀mù èèyàn báyìí nínú ìyá tí ọmọ èèyàn bá jábọ́ tó ti sákùtù tó ti bá ní ìsìn ààwẹ̀ ẹgbẹ́ẹ̀kọ́ ẹ̀kejì tó tún kù ni pé ìyá yẹn tọ́mọ yẹn bá ti fọ́n ìyá yẹn o àgbà pé ní fásitì ní tọ́mọ yẹn ò bá ti fọ́n ànígbé ní fásitì ó wá kú bá ó wá ní tòṣù àdìsí ní ọ̀ṣù di silence ń bá tòṣù yìí abẹ́rí mẹ́ ó máa yà fún un mútu gaden nítorí dáadáa ṣùgbọ́n bá wọn náà fọ́ mojú lórí yọ kó lọ́rùn dá yọ kó torí dá separate kó lè jìká tọ́wọ́ náà bẹ̀rẹ̀ sí ní yọ ṣé bá ní ìsìn tẹ́sẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní separate àwọn afá ṣe ọ̀rọ̀ lórí ẹ̀ àdìsí òṣèfà làwọn ò dùn lé lórí ṣùgbọ́n àdìsí òṣèfà yẹn náà ní explanation ṣe rí formation tí igi níyẹn ò ní gbà yẹn kò lè tí ì kú ònú ẹ̀jẹ̀ dá kò lè tí ì lè dá wà fún àmùsàkẹ́là ó ní pé ìtumọ̀ náà tún wà bá àdìsí ìtumọ̀ tó dùn àní tó rò alákọ̀ọ́kọ́ di ìtumọ̀ tó dùn yẹn wípé four forty days يغلب على النطفة صفتها نطفة يغلب على الجنين صفة النطفة ní first forty days yẹn ìntàlẹ́rù yóò dà pé kò tí ì dẹ̀jẹ̀ ṣùgbọ́n ọmọ lè ti fọ́ọ̀mù sínú ẹ̀ o omi ni ó pọ̀ jù ẹ̀yìn dà tẹ́yìn ẹ̀yẹ omi ni ó pọ̀ jù kí ni ẹ̀ lè ti máa fọ́ọ̀mù kò ní tàbí báyìí yóò ti máa fọ́ọ̀mù èèyàn ṣùgbọ́n bí omi yán sọ̀rọ̀ àjẹ́ jù ẹ̀yẹ́pàdé ti pọ̀ sí ìṣe ó sì lọ tó bá tún ti ṣe tó rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó lọ ń di eightieth day ẹ̀jẹ̀ ní ọ̀pọ̀ jù ìmù wọ́n bá ti fọ́ọ̀mù náà òun rẹ̀ pé tẹ bá rí mi tó bá jẹ́ kó fẹ́ ẹni tó bá ti rí ibi tán àwọn tí wọ́n ti ń lójú àánú tẹ́bí tọmọ bá jáwọ́ pé àwọn àlọ́sọ sí àkìtà tẹ bá rí bí ẹ̀jẹ̀ náà ní ọ̀fẹ́ pọ̀ jù tó bá ti wá ti di pé ó ń di third eh, tóòrù ìdókòlọ́gbọ́ one twenty eight day láàrin eighty one tó wà di pé mútúgà yàrá ni ó pọ̀ ju kíni lọ kó jẹ́ pé ẹ̀jẹ̀ lálẹ́ sọ̀rọ̀ yẹn lọ òbí alága jẹ́mọ̀ àbádùlà ìmá bẹ́ẹ̀ na hadithi man hadithi ibn Mas'ud wa hadithi man tó bẹ́ẹ̀ bàtà ìtàn òsè mo rò pé yẹn náà tún clear báyìí ìyẹn gan yóò fìlìjù sòdò yóò fìlìjù yóò jẹ́ kó kàn yẹn balẹ̀ pé ó kéé lé náà níwájú tọ̀ tó ní pé tafsir yẹn ìdájọ́ tó súnmọ́ pọ̀ àti dárúkọ méjì ń bẹ alákọ̀ọ́kọ́ tó má ti lè fọ́ọ̀mù ọmọ tó fọ́ọ̀mù etí tó ti di pé tẹ́ bá ti orí ẹ ti mọ̀ kìí ṣe pé kó wá dàbí ọmọ ká báyìí torí títí alákọ̀ọ́kọ́ yẹn táwọn sọ fọ́ọ̀tì dèsì yẹn ó lè mọ́sí báyìí náà lọ. àwọn àbáṣe òjò yóò hàn jù mọ́ nìkan yóò kọ́ọ̀bù kó mọ̀ jọ wọn gájọ́ àkọ́ọ̀bù báyìí lọ. tòbá tó dín iye ojú yẹn tó dín iye ogbó ẹ̀ náà kò tí ì lè di èèyàn báyìí torí bẹ́ẹ̀ ti máa rí ẹ̀mí àmì ojú náà bẹ̀. ìgbà yẹn èlé tí ń pè ní ìgbà tó bá ti di fún fóònù ẹgbà ah, eléyìí ó kàn máa tó di development nìkan ló kù ẹ̀gbọ́n ọ̀tọ̀ ni growth ọ̀tọ̀ ni development àwọn tó bá ti bá dérú èjì àwọn nǹkan báyìí wọn lè ga ìdókù náà máa ṣe ni pé wọ́n máa sanra ẹ̀hẹ́ wọn lè yọ ọkùn ọ̀pọ̀ yẹ́ bá wọ́n máa yọ gbogbo rẹ̀ àwọn kan wà lọ pé wọ́n ti gàdì òdìyẹ bá ń sì so nínú ìyá yẹn development ló kù yóò a máa tóbi yóò máa ṣe ogun ẹ̀gbọ́n fún nǹkan yòókù ti pé wọ́n nígbà tó pé yẹn gẹ́gẹ́ ìgbà wo ni. torí pé pípé yẹn mo sọ pé ìdájọ́ so mọ́ aṣọ méjì ń bẹ nínú ìdájọ́ tó so mọ́ ẹni pé obìnrin ó mùsùlùmí náà lánàá ẹ̀dà kò lè pé tí ọmọ ẹ̀ ò bá ti di mùkálàkọ̀ ṣe àpé mùkálàkọ̀ náà ni mùsọ̀ wárọ̀ kí mọ́ ìtumọ̀ ẹ̀fún àǹtì ẹ̀dà ọlọ́run sọ pé wàlá olùlọ àrùhánì àjálùhún ayàbọ́ná hamlahun wòlátù àmàlà àtàn ẹ̀tọ́ lórí ṣùgbọ́n bá ti lè bímọ ṣùgbọ́n ọmọ ẹ̀ lè wọlé sákùtù ìgbà wo ni ọmọ tó wá jábọ́ yẹn láàlè kà ipe o irú ọmọ yìí ọmọ kódà bí ọba bí dání ìgbà tó bá tó di mùkàlákàn tọ́rọ́lọ̀ ní pé ó ní tó máa ní mùkùgàtí mùkàlákàtí ọ̀gẹ́rì mùkàlákà èyí tọ́lọ̀ bá ti fọ́m ó ní mùkàlákà èyí tí ọ̀bá ní fọ́m ìyẹn ò ní jẹ́ mùkàlákà sórí ìdí ọ̀bá tí ìdílẹ́bù kó wà fọ́ọ̀mù yẹn gbogbo obìnrin tó bá bírú ọmọ yẹn síta tó bá bírú ọmọ yẹn síta eh, dáàmù ẹ̀jẹ̀ tó bá ń jáde níbẹ̀ ẹ̀jẹ̀ kí la máa fẹ́ o dáàmù stihadọ̀ kó kíyàn kílẹ̀ kó wọlẹ̀ sí wa lọ́pọlọ gbogbo obìnrin tó bá bí ọmọ tí à bá ti fọ́ọ̀mù tọmọ yẹn bá ti fọ́ọ̀mù kí láàpẹ ẹ̀jẹ̀ tó bá ń jáde yẹn ìsàárẹ̀ yẹn lóyún máa kírun tọmọ yẹn bá ti fọ́ọ̀mù nígbà yẹn ló tó di pé amọ̀pẹ́ ní dáàmú nìta ìgbà yẹn wá rèé tó ẹ pé ó ń ṣe ìdà lọ́wọ́ ni kódà bí àbá ti bímọ ẹ sílé ayé ẹ̀ tí ọmọ yẹn ò pé náìmọ̀tì tó bá ń ṣe ìdà lọ́wọ́ ìdà àkọ́kọ́ rẹ̀ kú tó bá yìí tọ́mọ yẹn bá ilé jábọ́ gẹ́gẹ́ àpòjú ẹ̀ǹtì obìnrin tó wà ní oṣù kẹta àbí oṣù kẹrin tó wá gbọ́ kọ́kọ́ ń kú ibi tó ti ń ba tó jẹ́ báyìí ní kìíní bàjẹ́ tó jẹ́ báyìí ní ìsìn bó ṣe ń bàjẹ́ yẹn ẹlòmíì ò kí mọ̀ kódà tó bá rí obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ ah, ẹni tó bá súnmọ́ ní ọ̀sọ̀ fún pé sọ́ọ̀tù ti ṣẹlẹ̀ in tó sì ṣẹlẹ̀ yìí ọmọ tó gbọ́nú ẹ̀ yìí rèé ọmọ ẹ̀ ń ṣe kí ni o mùkọ́látọ̀ mùsọ̀wárọ̀ ni ọ̀wẹ́ ẹgbọ́n ẹ̀ náà yìí so tó ní pé àjálù òun na ayé àbáná hamlahun ó wá wá ní bíbí ni o àbó wá ní kí ni o ọ wá ní sákùtù ọ̀nà tó bá òkú jẹ́ nínú ìdájọ́ tó so mọ́ sákùtù yẹn táyé bá gbé mọ ìgbà tí mùkọ́látọ̀ jẹ́ nínú ìdájọ́ tó so mọ́ ó ní pé tó ẹgbẹ́ ẹrú ni ẹrú lèèyàn fún lóyún ẹrú ló lóyún fún yàn ẹ̀yàn fún náà ní èbó fún yàn ó yẹ pé Yorùbá ni ò ní ìtumọ̀ gidi láwọn náà fún yàn lóyún ó ṣe lọ́nà tí ọ̀tọ̀ ni nílẹ̀ wa yìí kọ́lọ̀ bá tanú àwọn kẹ́kẹ́ wà fẹ́ gbogbo yé wa mọ́ ìfẹ́lẹ̀ ayé ní ìsìn àwọn tó yìí àwọn tó ń ṣe ọ̀nà tó ń bà ṣe ní ọ̀dá ni àwọn àìsà ẹ̀sà sáwòkó ara bìkan mú ẹrú so ẹni náà sì fi mú lẹ́rú rẹ̀ kódà bó oníyàwó mẹ́rin gbé tẹ́lẹ̀ addition yẹn ó máa jẹ́ ìdí bá ní ìsìn ẹni tó bá wá ní ìyàwó ẹyọ kan tó wá ní ẹrú sí ẹrú yìí ṣe ìyàwó rẹ̀ o so addition yẹn wọ́n sì kí ń gbà yọ̀ǹda kan tó níyìí o èyí tẹ́nìkan wọn bá ẹgbẹ́ ẹ̀hẹ́n ọfẹ́fẹ́ lómi tẹ́gbọ́n máa ń bá ẹwú náà jó àwọn ìyàwó lé ní ìfẹ́ kí ọkọ̀ wọn súnmọ́ ẹrú bóyá ẹgbẹ́rún wọn ni ṣùgbọ́n tó fẹ́ jáde ń bè ní pí àbọ́wà Umar radiyallahu anhu ó ní al'amatu ìsẹ́mìrù al'amatu ìdá anjabat faqad ah, al'amatu ìdá ó ti kúrò lẹ́rú ní ó ti di ummu walad ó ti di kíni ẹ̀ ó wá ní wà ìǹkáànà sọ́tọ̀tọ̀ wà ìǹkáànà kódà bó yẹ pé oyún tó jábọ́ eh, oyún tó níbu yìnyẹn ó padà di kíni àbọ́tẹ̀jù ẹ̀rú oyún tí ó fìrí rẹ̀ kó dàbí ọ̀bá bí ìmáàmù Malik ní pé tó wá jẹ́ alákọ̀ tó wá sí kó nútùfà ṣùgbọ́n ìmáàmù Shafi'i wà ìmáàmù Ahmad wọ́n ní rárá lan takuna mu'taqa hatta takuna mudghatan mukhallaqatan hatta takuna mudghatan kò tí ì tí ò bá ti wà mọ̀kánlákọ̀ tó bá wálẹ̀ nú ẹ̀ kò sí problem ẹ̀rú náà ló ṣì rí mẹ́rin ṣùgbọ́n tó bá ti di mọ̀kánlákọ̀ ìgbà ó wà ní mọ̀kánlákọ̀ ìgbà wà máa ń sẹ́ àsọmọ agbádìí ti mọ̀ sódù silent ìgbà àwọn àfọwọ́ wò pé síkwẹ́ǹsì àyà Kùránì ni ó yanjú ẹ̀ síkwẹ́ǹsì àyà Kùránì torí àwọn àfáà lọ fún àdíjì mọ̀ sí ìdíjú títí tani lọ títí òzẹ́fà lọ àwọn ògbóge ẹjá fi àdíṣìí mọ̀sílì yẹn káfí kọ̀ránì tú bóyí pàdé sí ní ìwà àmúsọ́ mú alánà eléyìí wọ́n sọ gbọ́dọ̀ lálàtò ní ìyẹ̀kúnù ìzọ́mẹ́ ní sàdáàlìkà yóò wá jẹ́ pé ìgbà tó gbó tó dé yóò di mélòó yóò di 160 ní èdè ní 160 days yíò ti wọ́n ní gálàtò ní wọ́n ní kí ni igbe múbùgà tó mọ̀kà lákọ̀tù tọ́lọ̀ wọn bá sọ pé túmọ̀ ẹ̀kú eh, eh, ni múbùgà tán ẹ̀ẹ́ tó mọ̀ mí múbùgà tí mọ̀kà lákọ̀tì wọ́kí ni ó ọ̀rẹ́ ẹ̀ wọ́n ní mọ̀kà lákọ̀ ẹ̀ níjọ́ tó bá ti pé múbùgà tí múbùgà bá ti bẹ̀rẹ̀ báyìí ìjọ náà ni tàkìlíìkù ọmọ ti bẹ̀rẹ̀ àwọn èèyàn á bẹ̀rẹ̀ ìgbà oní ọ̀jẹ̀ arínú wọn èyí tí àwọn àáfàá púpọ̀ wà lórí ikú ó ní pé wọ́n ní eighty one days torí pé forty days alákọ̀ọ́kọ́ lọ nutfa forty days ẹlẹ́ẹ̀kejì lọ alákọ̀ forty days ẹlẹ́ẹ̀kẹta mutuga wọ̀sífọ́tò mutuga ni pé mùkállákọ́ ọ̀rẹ́ mùkállákọ́ ìgbé yẹn ní pé eighty one day ilé ìdí position púpọ̀ nù àwọn àṣàmì ṣùgbọ́n tá a bá lọ lo àdíìsì tó mọ̀ tó ìfà yìí mo wá tún wá padà rí pé àṣíkèṣe òzẹ́ ìfà nìkan àfàwà ana àfàwà jábìrì ọ̀lá ìjùmọ̀ alágbára ibi tí ó jẹ́ ká understand ìtàkùnlé ìjùmọ̀ ẹ̀ àdíyìsì dáwọn àfá anẹ́sì àfá jábìrì tó gbà wáyé tó kú títàrí lọ́wọ́ òzèífà àti àdíyìsì máàlìkì náà wẹ́rì gbogbo ẹ̀ ni tàfíní ti bẹ̀rẹ̀ ṣẹ́rí pé ọlọ́mọ̀ọ́mọ̀ tẹ́ ó gba àdíyìsì yẹn kù dé àsìkò yìí sọ pé tẹ́nìkan bá dé ni tẹ́sọ pé ti wọ́n dì ní kò bá tó ń ṣẹlẹ̀ mú ẹwà tó pé wọ́n bí àdísì zefa wà lẹ̀ wọ́n bí àdísì jábìrì wà lẹ̀ wọ́n bí àdísì anas wà lẹ̀ wọ́n bí àdísì malik ibn huwaydis wà lẹ̀ kò ha bí àhàdís kúlù ha sì ha sọ bẹ́ẹ̀ fún alánàá ó já mọ̀ pé ṣẹrẹ́ ẹ̀ tó bá fẹ́ ṣẹ́yìn ọmọ ṣẹ̀ tó bá lọ dúró pé ẹ̀ẹ́ ti ń pè one twenty days àdísì yìí sọ fún agbóhùn níbẹ̀ o ọmọ يكون مضغة مثل dhalik so èyí táwọn àbá ọpọlọ rẹ̀ pé ìgbà tí tọ̀sùwìrì tó bẹ̀rẹ̀ òun ni nígbà tó bá tó pé 81 days 81 àbọ̀ ṣùgbọ́n àdíyìsí tá a kà fún wa lánàá tí mo tún tún ìbíjì fún wa ojú wọn yọ pé ìgbà tó tó bẹ̀rẹ̀ o láti bí 42 gẹ́gẹ́ bí explanation tí mo tún fún wa náà ní sciences wọ́n sọ pé tí ọba jọkùnrin o àní ìmọ̀ lè until how many days bá lọ thirty five tó bá yẹ bóbìnrin à nímọ̀ bóbìnrin ní ọ̀jẹ̀ until how many days bá lọ forty two days or forty days ṣé lè ní yára pé ó yẹ kí èèyàn máa sọ pé àtìpé tó mọ̀ yà kú nù mú tó lọ́sọ̀ mí sàdá tó mọ̀ yóò sàrò ilé yìí mọ́lá lẹ́yìn náà tó bá ti wá ti di pé wọ́n ti fọ́ọ̀mù ẹ̀ tán yóò sàrò ilé ẹ̀hẹ́n àdìsí ìdùn ọmọ amúrò ìdùn àti náà tó wọn tó náà tó sọ forty forty two days ó ṣe ẹ̀rí mi fún ọkọ̀ ẹ̀ sí àdìsí àwọn tó àmúrù ìbìlàyà ẹ̀rì pé kí ní ìdí ń pọ̀ ó fi hàn pé kò pa mọ́sá àwọn sọ̀hábà náà pé forty two days ṣùgbọ́n torí bóyá tẹ̀dí ẹ̀ bàbá rí jámù ṣe Bukhari àti Muslim ìtọ́fọ̀ fáàlá dé aláàìdúnmọ́sọ àwọn yòókù mutafarriqa fi sunan wa fi kitab sahih ìjẹ́rin ìgẹ́rin Bukhari wa Muslim a mọ́ tàbá kó gbọ́ àwọn àdìsí náà jọ eléyìí náà yóò kó wù ìbá ọ̀nà àbá fọdúlá ní pé wọ́n ti ẹ̀jẹ̀ sàhẹ́ ìfúnra wọn tẹ́lẹ̀ ilé ìbí yé wa bí ń pe ẹ̀yin obìnrin jẹ bá òkè mọ́ gbọ́ wa ẹ̀yin náà tẹ́yìn jọ ọkọ àwọn obìnrin ẹ mọ́ mọ̀ pé ó dàbá àbá àbá ṣe ìjìmá lórí pé tàfíìkù ipe eighty one days ni àwọn àdìsí ní ìwà o tó fẹ́ mọ́ júwe mọ́sálà ẹ̀mí ìyàwó fẹ́ yà síbẹ̀ lánàá musa ṣé musa ni kí n àbí mo mo tún fẹ́ fi ilẹ̀ lẹ́ni ìlànà tó pé ìyẹn nìkan tó gba àsìkò wa ní pé ìjìmọ́rù ṣàmọ́ níbi rẹ̀ nígbàtà bá rí nẹ́sù obìnrin ẹ̀ náà lánàá wọ́n sọ pé ìjìmọ́ ó lè sọ̀pọ́ọ̀tì nẹ́sù fún ara rẹ̀ yẹn pé ó dà lè rí nẹ́sù ká tún níbi ìjìmọ́ sódà pé nìkan ò ní í dé láti wá sọ pé ìdí nẹ́sù yẹn ń sọ ìtumọ̀ nǹkan míì lẹ́fi máa ń lo ìjìmọ́ àfi tẹ̀lé nẹ́sù àìjẹ́bẹ̀ ò kọ́kọ́ níbi ìjìmọ́ téèyàn bá wá rí násù tó wá wà mu'ayyad bil ijma' muqaddamun ala nas ghayr mu'ayyad bil ijma ibi tí wà láàdúdé ni násù ti tàwọn jábìrì ládárúkọ ẹ̀ títí òzẹ́fà ládárúkọ ẹ̀ kòkò sí ijma bọ̀ násù ti ibn Mas'ud rẹ̀ ijma ń bẹ lórí ẹ̀ rẹ́jà òkúnkí kójọpọ̀ lórí àná ṣùgbọ́n àfọwọ́ Imam Ahmed wọ́n ní pé kò yẹ kí n máa sọ pé ìjìmọ̀ wà lórí ìmọ̀ sọ pé ìjìmọ̀ wà lórí nǹkan rẹ̀ o ti ó lè di ọmọ yẹn lọ́wọ́ torí pé kìí ṣe gbogbo yẹn lọ́gbọ̀n pátápátá ní ìfẹ́ ṣàkátà ọkàn wa kúrò níbi asùlù tá a mọ̀ ìjọ tá a bá mọ̀ pé ìjìmọ̀ wà lórí ẹ̀kọ́ torí wọ́n sọ pé ìfúdà kéèyàn máa sọ ni pé في ما علمت الخلاف ما علمت الخلاف في هذه المسألة èmi ọmọ ìyapa torí pẹ́lú mi ilé tí wà ń bò mí tó ṣe pé ìdí wọ́n ń sọ yẹn ní àsìkò tó sọ pé ìjìmọ́ owó ẹ̀ òun sọ mí ṣùgbọ́n wọ́n mọ́ bàbá Muhammad Khalaf abdullahi Khalaf ní sọ ni nasan anama bin Muhammad tó ló jẹ́ àwọn pé ọ̀rọ̀ yẹn náà ní ìdínà bọ́ọ̀lù pẹ̀lú ń ta wá ń rí mùkọ́lẹ́kọ̀tún ọ̀rọ̀ irú mọ̀kànlọ́kọ̀. a sọ pé tó bá ti di pé wà mùsọ wárọ̀ rẹ̀ àáfù ni tó bá ti di pé ó ti fọ́ kí ni ó tẹ̀lé o ẹ̀dà ìdájọ́ ẹ̀dà ti tẹ̀lé kí ni ó tẹ̀lé o nìfà ti tẹ̀lé tó di ébà nù kí ni tẹ̀lé tó ẹ ẹrú ni ọmọ ẹ̀rin ó ti fírí yìí ẹrú yẹn ó ti ṣe kí ni o ti fírí yìí ó wà fẹ̀yọ̀ kan tó mọ̀ yóò sàlù ilé ìgbàlà fẹ̀yà ń fòkù sí ilé ìgbòho yẹn ni pé wọn à lè fẹ́ mi sí i lára àyàfi ìgbà tán máa tó dáa tún ìyẹn ni pé kọ́lùkù thumma ẹ máa dé o al-khalqu thumma an-nafs al-khalqu thumma an-nafs lẹ́yìn náà ṣàfẹ́ ní sílẹ̀ ẹgbọ́dọ̀ bí yẹn kí ẹ ha sọ́pọ̀ bẹ́ẹ̀ kò sí èyí tó yapa ní gbogbo ọ̀sọ́ta àdìsí wọn àdìsí àánà bó ṣe rí ni àdìsí malik ibn wairis bó ṣe rí ni àdìsí mudaifa bó ṣe rí ni àdíṣà abdullahi ibn amr bin al-as bó ṣe rí ni àdíṣà jábẹ̀ bó ṣe yìí ni wọ́n ní pé tí màláìka ẹ̀ bá dé wá ní ọlọ́run bó o ló ṣe fẹ́ dà tó bá dá tán yóò ṣe wá fẹ́ ẹ̀mí sí lára tó bá fẹ̀mí sí lára nígbà yẹn wá rè òun ìdájọ́ ìta sọ lánàá tó bá ti lè sí lára musamman yóò á wọn fún lórúkọ torí ẹ̀mí ni mọ̀kànlá kò wọ́n dá ní ìsìn ṣe ẹ̀gbọ́n kọ́lùkù ní ìsìn tó bá dá nǹkan eléyìí náà kọ́lùkù láàánì kọ́lùkù láà ẹgbẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n eléyìí ìṣẹ̀lẹ̀ nì so ìyẹn ni géèmù kọ́lá ó bẹ̀ jẹ̀lẹ̀ nì ṣùgbọ́n náfù yóò tẹ̀lé kọ́lùkù ní fẹ́ ìtọ́lọ̀ bá gbèrò láti láti dá àṣùgbọ́n kọ́lùkù ò ní náfù ò ní síwájú kí ni o kọ́lùkù bó ti ṣe rí gbogbo àdìsẹ́ wọ́n lè fún ẹnìkan ẹgbẹ́ ọlọ́ọ̀nì kí ni ọlọ́run ní dá ilé yọjà bọ́ náà ní fẹ́mi sí la gẹ́gẹ́ bí àdìsí anet ṣe ṣùgbọ́n ìtọ́lọ̀ bá ti ní ó dà ó fẹ̀mí sí lára ó ti wáyé ọba yẹn tó bá ti wá fẹ̀mí sí lára in tó wá ìdájọ́ tó tẹ̀lé yẹn tó lékún yòókù ó ní pé kí ni ó ó fún lórúkọ ẹ ti wọ́n bá ti fẹ̀mí sí lára ẹ fún lórúkọ kódà tẹ bá ní kápá ẹ ti ṣe kí ni ó ẹ fẹ̀ràn torí pé mùhálà ẹ̀yẹ̀ni mọ̀ fún nínú ẹ̀ onígbé tó ẹ́ pé ọmọ yẹn tó yẹ wà nínú ṣẹ̀yìn fáwọn àmọ́ tó ń nínú àwọn ìdájọ́ ni pé tó ẹ́ kú wà nínú lásìkò táìmì nínú Ramadan dáwẹ̀ tí Ramadan náà wà parí lọ́la ayọ̀já kàrẹ̀ àbá níyàn ayọ̀já kẹrẹ̀ àlá agilẹ̀bẹ̀ kọ́lẹ̀ lànà ayọ̀já kàtì ẹ̀yẹ torí pé gini o ti di mùhálà ti di o mùhálà wọ́n sì fàyè umaru bíi arba ìkẹyìn tọ́mátì wàá fẹ̀mí sí i lára màláìkà yẹn ò fẹ̀mí sí i lára lẹ́yìn yẹn wàá pa á láṣẹ nǹkan mẹ́rin níbí báyìí alkitabatu atet ba'da an-nafkh wa hadha sabit fi siyaq al-hadith lẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ wá kọ́ nígbàtá ń sọ ọ̀rọ̀ kọ́dàrá lọ ní àdíjì ẹlẹ́ẹ̀kejì aṣọ́gbẹ́ ẹ̀mẹ́ lóní kìtàbà ẹ̀mẹ́ẹ̀ta alákọ̀ọ́gbọ́ òun ni kitab tó ń bẹ̀gbẹ̀ lọ́lọ́wọ́ ọba azali ilmul kitab ẹlẹ́ẹ̀kejì òun ni al-lawhul mahfuz ẹlẹ́ẹ̀kẹta orígini o nígbàtà bá wà nú àwọn àfá mi nígbàtà bí i ìfẹ́ máa takora wọn tó fẹ́ dàbí kó takora wọn wọ́n sọ pé nínú ìyá ọ̀nà méjì ẹ̀mí ìjìgẹ́ náà mọ́ ń pọ̀ wọ́n 40 days sábẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò wá after one twenty days ada is now ṣùgbọ́n gbà wo ni nẹ́fù máa ń ṣẹlẹ̀ àwọn àfáà ní orí wa pé nẹ́fù tí ó ṣẹlẹ̀ yẹn ìjìmọ̀ wà lórí ẹ̀ kó sì wà lórí yìí ni pé one twenty days wọ́n lè ti dá yẹn tán kọ́mọ̀ fẹ́mi sí láà torí ọ̀tọ̀ ní kí sẹ́ẹ̀lì máa live ẹlòmí ò mọ̀ túmọ̀ ẹ̀mí èèyàn rò pé kẹ́mi kí kára máa kí sẹ́ẹ̀lì máa live náà ń pè bẹ́ẹ̀ rárá o ẹ̀míhùn àlégbóyí ọmọ òtí ìtùmínẹ́lẹ̀ ẹ̀mí ilá kọlìlá ọlọ́rin ìsàlúnà kàánì rúwà kú lè rọ́ọ̀fà mi amìrì rọ́bì ọmọ òtí ìtùmínẹ́lẹ̀ ẹ̀mí ilá kọlìlá tẹ́yẹ̀ bá kú ní ìsìn tí wọ́n bá tètè gbé apá ẹ̀ tamarẹ́ ń jẹ́ ọ̀lápá tamarẹ́ jọyìn rẹ̀ apá ẹ̀ ó mọ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ èèyàn tó kú ní ìsìn wọ́n yọ háàtì rẹ̀ torí tán bá dárúkọ ẹ̀mí fẹ́ lómi yóò rò pé háàtì ní pé tí àjọ bá ti bíríjì mọ̀ tán bá yọ háàtì lè tán gbé jíjẹ lómi yóò mọ̀ ṣiṣẹ́ lọ mbẹ̀ bó ti ẹ̀yẹ́ pé ara náà mọ̀ pọ̀ pé kì í ṣe bí kàkẹ́rẹ́ láti jọ wá òun lẹ́ ṣe rí gbogbo àwọn bá ṣe transplantation kidney àwọn àìsàn tó gbé ara rẹ̀ ń bájà tẹ́lẹ̀ ara rẹ̀ nílé bájà mọ́ ọlọ́run forí jẹ olórílẹ̀-èdè wa kan tó ń kú fúnra ṣùgbọ́n ara tiẹ̀ ọ́tọ̀ ìmúni ó ń bá external tí è ṣe tí ẹ̀ tán gbé sí ìjà ìnáná kó mọ́ bá bá kídìní yẹn jà àwọn ọmọ suppress immunity àwọn kan surprise immunity àwọn àìsàn ní ìtara rẹ̀ ó bá fà naturally àwọn àmọ́ jáde ẹ̀ ṣe máa rójú wọn àwọn bí nǹkan oríṣiríṣi ní ọmọ ogun bẹ́ẹ̀ torí pé ìtara rẹ̀ gbọdọ̀ fi bá gbogbo tó bá jẹ́ external jà wọ́n ti suppress rẹ̀ àwọn ẹ̀fẹ̀ ń ta pé kídìní yẹn heart yẹn lẹ́ẹ̀gì yẹn gbogbo ẹ̀ tó bá gbé sẹ́lù ní yóò sì sẹ́mbẹ̀ a ṣe pé sẹ́ẹ̀lì tó ń lìbù kọ́lẹ̀ bí àlùnàká ní rọ̀ọ́ kò lè rọ̀ọ́ lè àmà ẹ̀ wọ́n máa ń ti tó ìdálẹ́ ìlà ọ̀lẹ́ ẹ̀mí ó ṣe déédéé tí ẹ bá sùn ní ẹ̀mí ó jáde lọ ó lè wọ̀n jẹ́ tí ẹ máa lálà àbíkọ́ kó ti máa ṣe tọ́wà fún mọ́kà kó wá dé báyìí kó ti máa ṣàdúrà ní mọ̀fọ́mù Ibrahim bá dàrọ̀ kàtín ó kàn bára rẹ̀ ibi bóyá ìgbàfẹ́ kọlù ẹni wọn pé ṣe ẹ̀rí pé mo ṣàdúrà lọ́wọ́ ni ẹ́ ibi tó ní ọmọ ṣe ẹ̀rí pé mo ṣàdúrà lọ́wọ́ ni wọn kọ ọkàn máa ah, ti ẹnìkan àbá ọkàn ń ah ibi tó ti gbá ọwọ́ ẹ̀kọ́ ń bá ọba ọkàn rí pé àjẹjọ sùn sínú mọ́ṣáláṣí mo rò pé wà ẹlòmí ìjìrè ala ló mọ ńlá ń jẹ alọ́ bẹ́ẹ̀dì ló nla ńlá orí bẹ́ẹ̀dì ní ọ̀ lóun wà ibẹ̀ ní ó ti yí ní ti mọ ńlá ló wọ lárí mẹ́lòmí lórí nínú mọ́ṣáláṣí ẹ̀mí ni ó jáde lára èèyàn lóru nígbàtí èèyàn bá gba lẹ́ṣẹ̀ẹ́ lójú oru ara ò ti kó omi tó wà olúbàdá ẹlẹ́bí wọn sọ pé ànẹ́bí gbẹ́mí rẹ̀ lásán ló lọ fún ìsọ́wà ní ẹ̀rọ jù rárá rúhẹ́ ọjẹ́ sàdà níta náà ṣe rí ní sallallahu alaihi wasallam tó má tó wá fẹ́mi sí lára asọ́mọ́ ṣùgbọ́n kí náà fẹ́ kọ ibi tí àríìdì yẹn ṣe wá lélẹ̀ ọlọ́ba sanwó àfá àlẹ́sàn kí náà kọ kalẹ̀ náà ọmọrú Kàdíṣì ويؤمر بأربع كلمات بكسب رزقه وأجله وعمله وشكل أو سعيد. ويؤمر bí àbà ìkẹlìmáàtì nǹkan mẹ́rin náà wà bèèrè ni wọ́n yókùmárù àdíìsì yẹn jó yíwa pé màláíkà ní òkè ṣèyàn àdíìsì mi náà sì ti ju ẹ̀ wọ́n sọ pé tọ́lọ̀ ń bá ti ní kí màláíkà yẹn wá tó ti fọ́ọ̀mù ojú ẹ̀ tó ti fọ́ọ̀mù ẹsẹ̀ tó ti fọ́ọ̀mù etí ẹ̀ láti ṣàpèjúwe ẹ wá ní ọlọ́run ọba ò bóòlù ti fẹ́ dáa kí ló fẹ́ fi ṣe sọ́kùnrin ni àbóbìnrin ṣẹ́rí pé oúnjẹ mọ́ra wọn báyìí ní àdísù zéfà délé sọ́kùnrin ni àbóbìnrin tí ó wà bí jọ́kùnrin tí ó jọ obìnrin yóò mọ̀ sí lédè àdísù zéfà ìgbọ̀n stage sọmọ̀lá ìrìn ó kọ́kọ́ béèrè pé sọ́kùnrin àbóbìnrin lẹ́yìn náà nínú tí ó tún béèrè oníbọ́ ọlọ́wọ́ ọba pẹ̀lú mọ̀rù bí bí kẹ́tì bí rìsìkì wọ́n ní mọ̀láìkà wà béèrè pé ọlọ́wọ́ ọba kí lọ kọ fún nípa rìsìkì rẹ̀ ilé ìfi ẹgbà malaika náà ò mọ tó pamọ́ àti tọ́lọ̀ bàbá fi mọ̀ wọ́n. bẹ́ẹ̀ ẹni tó bá ń pe màláìkà ní ìsìnkà ń wéṣẹ́ àmà rẹ̀ ìbọ́lọ̀ nìkan inna Allaha indahu sa'a inna Allaha ya'lamu ghaiba as-samawati wal ard ọlọ́run mọ̀ tó pamọ́ àmàláìkà náà mọ̀. àwọn wàá sọ pé lọ́wọ́ lọ́wọ́ ìlú máa ọba ń bẹ̀ lọ́wọ́ nǹkan mẹ́rin wa náà kọ́ kí ní ìgbé ìwájú ojú ìgbé màláìkà yẹn yóò wá gbà wá yóò wá pọ̀ sí ìwájú ojú ẹ̀ lórí ìbáyìí báyìí náà àyè náà yìí a níbi abí ẹlòmíì gbogbo eléyìí ìgbìyànjú ni yóò máa rùn bí àrùbà ìkẹ̀lí máa ti nǹkan mẹ́rin yẹ́mì pé ìmọ̀ ọlọ́run tó ti síwájú pa èmi àti ẹnẹ́fẹ́ kọkalẹ̀ màláìkà náà ń béèrè wọ́n sọ fún kó tó débẹ̀ náà wọ́n tún ní ọ̀rọ̀ míì máa ń síwájú ó ní pé gábíà ní sinmi ti wá pé fayus anu nutfa ó gbogbo béèrè lọ́wọ́ nutfa ẹgbẹ́ máa ń rọ́bù ní mi sọ fún eh, islam òun kọ́kọ́ dáhùn lẹ́yìn ọlọ́run tẹ̀ wá ní ó dá ẹ máa kọ́ kalẹ̀ fayus mọ́rù bí náà bí àwọn àfáà ní rísìkù méjì àrísìkì irú ìta ní ọ̀nà méjì rísìkù alákọ̀ọ́kọ́ òun èyí tí gbogbo èèyàn mọ̀ ìta àjẹ ìta àmù ẹgbẹ́ ẹ̀kọ́ ìta ti kọ́ kalẹ̀ kí wá ní ìyàtọ̀ kíkọ ti sí àti kíkọ tán ti kọ síwájú ká tó dáàbì 50,000 years eléyìí ni pé èyí tí màláíkà jẹ́jẹ̀ wá kọ sọ́dọ̀ wa ṣùgbọ́n nípa ìmọ̀ ọlọ́run ọlọ́run ti kọ́ kalẹ̀ ó ti mọ̀ ìtọ́ jẹ ìtọ́ jẹ láàrin àwọn àfáàmọ́ ń ṣàlàyé pé wàrí púkà lẹ́yìnṣà ẹ̀yà ń kó tó sàárì wà lẹ́yìnṣà ẹ̀yà bí وليس يزيد بذكر الأنام téèyàn bá jẹ́ ọ̀lẹ lẹ́gẹ́lẹ́gẹ́ yóò ní ó mọ́ lówó bá wá lè ṣiṣẹ́ wàhálà látàárọ̀ dalẹ́ òní máa ń ṣe wàhálà ọlọ́run ni wọ́n kọ́ àríjìdì jọ pọ̀ yóò ọmọ bọ̀ bí ṣe wàhálà lẹ́ṣe lówó ni ẹgbẹ́ onẹ́dàlú ẹkó lówó jù náà anáńgbẹ́ kànga arisboka ya ń Ọmọ bí arziki wa ọlọ́run ti mọ́ tí gbogbo ó jẹ́ kọ́ kan gbìyànjú ìṣirí àdámá yàmfà. Kan gbìyànjú ni, ṣùgbọ́n kan wọ́n sọ pé ẹlòmí yóò mọ̀ lálàlá mọ̀gínì ní ó fi kú. Orí ti dé orí díbi rẹ̀, ní ó gbé síbẹ̀ ní pé my dream car, my dream house kúdẹ̀ lórí dream wife yóò yìí ọlọ́run ọba kó bá kó tanu gbogbo ẹlòmí dream husband lẹ́sìn rízì kí n dáa jẹ anábì ní sallallahu alaihi wasallam inna ruhal qudus nafakha fi ruhi annahu lan tamuta nafsun hatta tastakmila rizqahu wa ajalahu ẹ̀mí mímọ́ tàbá máa tún bẹ́ẹ̀ Jibril nìyẹn ọlọ́run bá ní ó wí fún mi ó sì ti sọ fún mi pé ẹ̀mí kan ò ní kú àtẹ́pín tọ́lọ̀ bá kọ mọ́ yóò rí nínú àrísìkí ẹ̀ kò sì ní kú àdìgbàdídà mẹ́ bá pé ìyẹn mi pẹ́ni tó bá ti mọ̀ yẹn ò ní bẹ̀rù anybody mọ́ in tó kẹ́kù ní kó gbìyànjú dẹ̀ lọ para rẹ̀ ọ̀là tó kú yẹ̀yí ìgbòrè ilẹ̀ tààrẹ the cat risky àwọn bá sọ pé wọ́n bí mi lé olówó kò ní kí n jólówó bẹ́ẹ̀ ni bàbá mi ti já afá kò ní mọ́kí ó bẹ́ẹ̀ni bí ọba yẹn bá sì tó ṣì ju mọ̀rántí bá bíọ́lá náà sọ́gbọ́ bàbá òun ò mọ̀ ní kankan òun ló ń sì gbé òun jáde a ní ìgbà nínú owó tó lówó jù nílé ayé ọmọ rẹ̀ wà àwọn àtọmọ rẹ̀ lọ sí ibi ilé rẹ́sọ́ráǹtì kan lórí ìjókòó ọmọ ẹ̀ wá ń họ́dà oúnjẹ tó tóbi káwé pé bíi three hundred dollars kò ní jẹ́ tẹ́nà gbà tí bàbá wá fẹ́ jẹ tí bàbá jẹ bí ten dollar àbí five àwọn ẹ̀rọ ọ̀gá bí gate wọ́n ní ọmọ iná ọmọ ẹlú ná ilé ìwọ́n nílé oníṣẹ́ ròhùn tí ọmọ olóòlò èmi tèmi ọmọ àjẹpá kò lè bá ṣe tọ́jú èmi mi hàn kó èmi náà òun sì bàbá rẹ̀ lówó bàbá tèmi ò lówó sófẹ́mi ti dàgbà lélẹ́yìí yé mi pé èèyàn gbọ́dọ̀ mú kẹfí ṣàpèjú gbogbo àní bí bàbá èèyàn ọ̀bá lówó ṣáàdì ibẹ̀ ni kí ò ní kí wọ́n má lówó bàbá ẹ̀ bá sì lówó lè parun láyé tiẹ̀ kódò lè parun ní bàbá ẹ̀ fẹ́ tó kú tó ò ní jẹ́ anáyó lówó táàgọ́ pọ̀ ọmọ Nàìjíríà. ọ̀ọ́ ẹ ṣeun jàre so ọ̀rọ̀ orí kíye ọlọ́run ọba ti mọ̀ ní tọ́lọ́run bá sì léyìn òní lè yóò ní kan gbìyànjú dé ibi tẹ́lọ̀ ní ọ̀sán títí òní bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn rárá o. rísíkù yẹn ọlọ́run bá ní ń pín ọlọ́run sì ti mọ̀ wọ́n ti kọ́ kalẹ̀ ṣùgbọ́n kọwájú pò níṣẹ́ ni ò sí ń bẹ̀ yẹn mi pé rísíkì ti kan ni àwọn bá sọ pé tó yẹ pé bá a ṣe ń sá fún ikú là ń sá fún wa náà àrísìkì yẹn ó lé wa bá gẹ́gẹ́ bí ikú náà ṣe ṣe kí لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم àwọn àbá ní ìgbọ́kàn lọ́lọ́run yẹn tó wà bí àdíjẹ ọmọrù ìgbọ́kàn lọ́lọ́run yẹn wọ́n fẹ́ ká jọ ẹyẹ ẹyẹ yẹ́rùdú ti máa kọ̀ òyẹ̀rúrú bìtọ̀nà ṣàmàtúmọ̀ gọ̀dá yóò jáde kú onílé láàárọ̀ kéje pé yóò jí lẹ́ẹ̀dẹ́bí pa róòrù ní pé yóò padà wá sílé yìí bí yóò jáde lọ ọlọ́run ọmọ ni wọ́n parí ọwá jókòólẹ̀ wọ́n mọ́ di wọ́n yáṣọ́ bá wọn lọ wọ́n níbo lẹ́yìn tí wá látàwọn yemen wọ́n ní àwa ni mùtàwà kìlú náà lẹ̀lẹ̀ ẹ̀yìn kí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn mùtàwà kìlú náà lẹ́yìn ẹ gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ so láàrin ẹ̀ rísì ọlọ́run ní ń ọlọ́run ti máa ń tó tọrọ in tó bá wù sàálà máa yẹn wọ́n sẹ́yìn lè la ìtẹ́lò mi ò fẹ́ ṣiṣẹ́ súnnà ẹjá sọ ẹ̀yẹn kó lè bá ẹ̀yẹ ó ní pé tí n bá ti ń dárùn gbà tí ìní ríṣẹ́ ríṣẹ́ front tí n bá ti ń dárùn tí ìní ríṣẹ́ ní ṣẹ́lì ó ní òjò dárùn sí ó wá ní ríṣẹ́ ní ṣẹ́lì ò tó wá nílò wọ̀rí Ibi táàdì wọ́n máa sọ ẹnìkan wá ní lọ́bì kankan yóò sì máa employ gbogbo àwọn ẹlòmíì jíṣẹ́. Torí pé òun tó ń wò ní pé òkè òkè ìjẹta àwọn ilé ẹ̀kọ́ ìdí mo lè mú jáde rí. lórí coronavirus tó rọ́ ṣẹlẹ̀ yìí, ọmọ secondary school seventeen years kan website yẹn ní large database largest in the world ó coronavirus information nísìn ibi tó ti lówó dé ó ti ẹni àwọn èèyàn bíi pé tí èèyàn bá ti lówó at this age ìtumọ̀ ẹ̀ ni pé yóò retire ẹni olóhùn tí a mọ̀ kó ní fẹ́ ṣe lórí wẹ́bsáìtì ẹ̀ torí pé information tẹ́yẹ̀ bá ń wọ́ lórí coronavirus ẹ̀ bá lórí wẹ́bsáìtì ẹ̀ bí ó ṣe ń gbò sí largest in the world ọmọ seventeen years. in tó wá kù ni pé ẹnìkan náà wà lóun fẹ́ polówó ọjà lórí kìíní ẹni ẹ̀ ló ń fẹ́ fún ní forty million US dollar fifty or two hundred ìrántí ní kìí ṣe èsì tó tẹ̀sí ti fẹ̀ lójú tó báyìí o ó sọ pé òun ọ̀fẹ́ no irú yìí náà sì just imagine two hundred million US dollar àfà tírílíọ̀nù ń sọ̀rọ̀ one million is in three hundred and sixty three hundred and sixty million nù. No. tọ káṣẹ̀ fi ṣe average dama tẹ́lẹ̀ ó tún wọ so níbẹ̀ ní ìsìn ọmọ èèyàn nkecha ọlọ́run kẹ̀kẹ́ tó kóńtì ẹ̀ tíráì kóńtì náà mú kẹ̀kẹ́ jáde gbàtà àwọn ìjókòó lé so níbẹ̀ n'isi gbogbo ilé ayé wọn ti káàkiri ti kọ́ àwọn òbí ò àwọn lè wà nínú ẹni ayé fáwọn ṣùgbọ́n ní gbọ́kàn nígbà míì wá rèé èèyàn lè wá jẹ́ mùsùlùmí kọ́ lọ́wọ́ máa fún lówó púpọ̀ ọlọ́mẹjọ ọ̀la ni o ìgbẹ́ kí ló dé tẹ́ gbọ́lọ̀ wọn ń gbówó fáwọn kèfèrí anábìyìn tó gbélé ayé bá wú èjà e, náà ba'uda inda Allah ma saqa minha kafiru tẹ́ kó bá tó dìídì tẹ́gbélé ayé bẹ́ẹ̀ gbé ètò e yìí tẹ́ ní kèfèrí kan kò ní jẹ́ ń bẹ̀ ọwọ́ ní fún tó ń tó pé kò jẹ́ sí nǹkan kan ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá ń fún ẹni tó bá wù níbẹ̀ mo bẹ̀ ọlọ́run bá aláàkóso àná the kẹ́tìrí rìsì wà ájàlìhì ọ̀rọ̀ ájàlì náà ti wọlé ń bẹ̀rẹ̀ náà àwọn bàbá mi ilé ẹ̀mí wọ́n máa ń gùn gan ilé ẹlẹ́ni gbogbo mo ti wà 120 years náà máa ń lò lè wa kò mí àìsàn òsùn pọ̀ mọ́ ikú bó ti yẹ pé àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ni ẹgbẹ́ mo ṣe pé àìsàn sopọ̀ mọ́ ikú ẹgbà mọ́rọ̀ rẹ̀ ní zombi ń bẹ̀ wọ́n lẹ́nìkan wà tó ti lo twenty years wọ́n ti sọ́ di landlord kò sì kú aláìsàn zombi zombi specialist ní UIT ìṣẹ́lẹ́nìkan ti lo eighteen years kò sì kú kí ẹrù kí kí ló dáwọ̀ lójú ìwọ tó ń wa mọ́tò lọ tó ẹgbẹ́ mọ́tò lè gbá ní ìsìn abẹ́rí tí ò jẹ́ wá ṣe tó ẹgbẹ́ lẹ́ẹ̀kẹ́ náà báyìí ẹ̀kọ̀ gbọ́gbọ́ kú náà no for every death there must be causal or causation gbogbo internet gbogbo èrè tó jáde ìta tí wọ́n tó gbá àbínábẹ́yìn ìbọn fúnra rẹ̀ ló bọ́ ta nílé ló ṣe gbogbo ẹ̀ Àyàwó àti àgbà ìjàdàdì Asbá tọ̀ tọ̀ ya. Asbá wà mọ́ tó wà ẹjọ́. Ọmọ ilẹ́mì àmúdí ṣe fi máa tàbí ẹbà èrìn yìí, ẹni jẹ́ ọ̀bá kúkú dàyọ́ kúkú ìkà ní, kí ló ń dàmà rẹ̀ fún? pé Allahu ni kún tún ti kún لبرز الذين كتب عليهم القتل الى مضاجعهم تذكر يبا تو ان يجاري لا يجاري اي ني ما تو بين بده ما كوسي اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج بروج مشيده محفظه ṣé bá ní ìsìn kí ẹ wà nínú ilé erin kò ní kó ọmọ kú olóyẹ pé ájálì èyí ti máa in tí ò jẹ́ lómi ilé lọ sí family house wọn ni pé àwọn ìyá kan wà tí ó pa mọ́ lọ o mọ́ lọ o ọba hmm. ti débẹ̀ ikú tó wé pé tó wé pé bẹ́ẹ̀ náà ló kú jù níwọ̀n tí ó gbé ọ débẹ̀ because bí wà máa dá wà ájà ni ṣé tí ìbá ti gbọ́ príncipe yìí ò ní bẹ̀rù ọlọ̀ parẹ́ òkè ọmọ àwọn aláburú wa mi gan ṣe wọ́n sọ lọ́dọ̀ ọlọ́dọ̀ wọ́n kí wọ́n ní rárá òun ò ní jáde nílé lọ́rí pé ikú tí ń pààyàn ni corona ní pààyàn ní ìsìn àìbò ni olórí yẹn ń gbọ́dọ̀ dúró ti ọlọ́run ọba bí kẹ́tìrì sí i wà ájàlè ọlọ́run ọba lónìí ẹ̀hẹ́n wà ámàlè bọ́lọ̀ má sì ṣe fún yàn ní rísíkù tó ní mọ́ni oṣù tó àánú ọlọ́ọ̀ ní mọ́ni olóbi rẹ pé tọ́lọ̀ ń bá fún yàn àánú ọlọ́run pé wọ́n kú náà línà tẹ́díyẹ́ lẹ́wọ́lá àdáyà nàlá tí wọ́n kú lóhun ọba aláà lọ́sàánú wa ni àádámi rahmatullah alọ́jẹ́ mi rahmatullah àbájọ́ pé rahma ní ìmọ̀nà rahma ní gíní o ìmọ̀nà bí olóò ìjọ tó bá ti di pé èèyàn kan bá wá ń rí ìmọ̀nà dáadáa ẹ̀sìn lòun máa ń ṣe sí èyí máa ń jowó ẹ̀ fún bóòlè mí náà ṣe nírú ìmọ̀nà tiẹ̀ ẹni tá à ń sọ yìí ṣáfẹ́ràn ẹni tá à ń sọ yìí wọ́n bá ti pèkó sí dáadáa òní kọ̀kọ́ wà wọ́n sí ẹni tá à ń sọ yìí ní ṣe yìí o àwọn tí wọ́n jowó nìyẹn tó bá gbé ọ̀rọ̀ tẹ̀sìn kì í ṣe rọ́lé ayé nìkan rísíkù kan làwọn èèyàn máa ń wọ̀ ẹ̀ rísíkù kejì rísíkù ni kọ́lọ́ wọn bá ẹgbọ́n táwọn Yorùbá wọn sọ kọ́lọ́ ń fẹ̀sìn rọ̀ wá lọ́rùn yíò bá nú ni ṣe iná ìdúró báyìí rísíkù mélòó láwọn bá pé wọ́n ní rísíkù kan èyí táwọn èèyàn mọ̀ wọ́n wà òkúlá òṣùrùbà àwọn tá ń jẹ ń tà mú ṣùgbọ́n rísíkù kejì oníkíni o oní imani oní hidaya min indillah ẹni tó lòun bá wá sàánú tó jẹ́ kí ìmọ̀nà máa bẹ fún wọn láì rí sùkúl tó tóbi ni olóyè pé téèyàn bá ti ní ìmọ̀nà ẹ̀sìn ò ní bẹ̀rù kankan mí mọ̀ rọ̀bí iná ìsìmọ̀tàlẹ́jà bá rí fi lànà ìmú wàlíjò àlèmọ́ lànà ìmú wàlíjò. téèyàn bá ti ní ìmọ̀nà títí ìdáyà látọ̀dọ̀ ọlọ́run bá rìsìkì yẹn ò ní wọ́rí ohun tó bá lọ́wọ́ yẹn rọ̀bìnà kìsìmọ̀tàlùjà bá rìsìnà lànà ìlú wà ilmù táǹkọ̀ ìmọ̀ ẹ̀sìn ní ilmù wàlẹ̀ ìjọ ààrẹ máa lànà ìlú wà ilmù

èkejì náà àmàlù rẹ irú òun tí wàá lè kí náà ti kọ́ gbogbo tí wàá ti forí gbogbo tí wàá ti forí kan lẹ̀ lé ayé ìgbẹ́ ọlọ́run kọ́ lọ́dún bọ̀ sànù wa kó ṣe ń rọrùn fún wa kó má jẹ́ kí òrìyá àbàṣẹ wa jẹ́ kó má jẹ́ ṣùlá gbà lórí iṣẹ́ wa gbogbo bí tá a ti fi ṣe dáadáa sí gbogbo tí wàá ṣe náà ọlọ́run ti mú. ibi tó o bá sì ti forí balẹ̀ tó o ti sin lọ ọ́ débẹ̀ the get the amẹ́gẹ́ ṣe pé ẹ̀ ń bẹ́yà dókítọ̀ amálù rẹ̀ tààrífẹ́ sáà bá bá ń júwẹ́ àwọn amalu kọlbíyà àti kí ni ó amalu jawari amalu kọlbíyà àwọn iṣẹ́ ọkàn iṣẹ́ ọkàn ó ní kí ni ó gẹ́gẹ́ bí tawakkul wọ́n ti mọ̀ bóyá ilé ayé ni wọ́n mọ̀ ń gbẹ̀mílé àbọ́lọ́ ìtìáàdà iṣẹ́ ọkàn ni iṣẹ́ ọkàn ni wàlhùbù ẹni tí wọ́n máa ń fẹ́ rọ̀pọ̀ mọ́ bí kẹ́sì àmẹ́lì yìí wọ́n ti kọ́ kalẹ̀ wà tó tún min àìsù iṣẹ́ iran tó bá ní ìjàwá rẹ̀ nínú ẹ̀ nínú tó tún ti kọ́ kalẹ̀ níta àtúnṣe náà ẹlòmíì dókítọ̀ ni Sheikh Saheed medical student medical doctor tó padà di muhaddis ó tún ẹlòmíì ẹnjìníà ni ẹnjìníà rẹ̀ yóò kàn máa bá a lọ ní nílẹ̀ ọlọ́ọ̀tẹ̀ wá sànù wá ilẹ̀ dáwà yìí ẹgbẹ́ látòrí ẹyẹ ń ta wọ́n pè lágbàlagbà wa àwọn ṣẹ́gun ìjùmọ̀dí àkáǹtì Sheikh eh, Mustapha Adédògún housing and building àbíkẹ́ àwọn ṣe ń jọ eh, afọ́ Gani Juma eh, international history and international relations abunasif geology eh, abu ahmed ibadan kí ló dé atlantic àbí economics <laughs> ẹjíjọ ọlẹ́ mi náà ẹ bàbá náà kù ẹ̀yàwókọ̀ eh, ìjá mathematics abá suleiman afá kàwàí nìkan rò ó ṣe ìsàbọ́lọ́jì so ọlọ́ ìnẹ̀ta àyàkún ẹ̀ṣẹ̀ tà ọlọ́run ti mọ̀ pé in tó kọ́ lélẹ̀ yìí ọwọ́ sì ti kọ́ tán in tó mọ̀ ṣe lélẹ̀ yìí bí kẹ́tì bí àǹfẹ̀ríkì yìí wà á jẹ́lé yìí wà á mẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀kíyù ọ̀ṣẹ̀kíyù olórí bú ni àbólórí fi ṣẹlẹ̀ kullun muyassarun lima khuliqa ah, ó ṣe ajẹ́pà ń pẹ́ lórí àdìsí báyìí ó sì wọ́ tirẹ̀ bóyá ká sí sádàdú àbí lórí àsìkò tá a ṣe fáwọn yẹn ẹ̀yẹ jẹ́ ń sáré ráńjì rẹ̀ gbọ́yìn tẹ́ ń gbọ́ adán ọlọ́run fún láti barika ká gbọ́ yé ká parí ẹ̀ ká mú mi lọ́la ó ṣe kíyùn náà sẹ́yìn olórí ibú ní ọ̀yà ni àbó lórí rẹ̀ fọmínú ṣe kíyùn wọ́n sẹ́yìn fa ṣàkó fábí náà فيها ما دامت السماوات والأرض لهم فيها زفير ففي النار خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك ẹmẹ́jẹ̀jì ló ní ó dẹ̀ ṣí sórọ́tù hood second to the last so ẹ̀ka ẹ̀ka torí àná so ọlọ́run bá sọ pé wọ́n dá wa khalaqtal ibada bima qad alimta faminhum shaqiyyun wa minhum sa'id eh, wa minhum qabiihun wa وذاك hasan ala dama nanta wa dhaka fadalta wa dhaka anta wa dha lam tu'in ó ti ébà ní ìsìn ọlọ́run bá ti mọ̀ dí ìhun bá yọ lórí ibú ilé ayé olórí ibú yẹn definition rẹ̀ tẹ̀sìn ní o nísàlẹ̀ lọ́wà nísàlẹ̀ ó ti ébà ibú yẹn tẹ̀sìn ní o mhm. ما دامت السماوات والأرض الذين شقوا نار لهم فيها زفير وشهير خالدين فيها هذه سورة هود آية 1 خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وشريني ọlọ́wọ́ bá aláàmà ṣe tó bá wù ọlọ́wọ́ bá aláàmà tó ti fi dè ní kálùkù àwọn sọ bí wọn náà ó ṣe gbọ́ tẹ́rù ọbẹ̀ ìpé ẹ̀ kẹ́rẹ̀ nímọ̀lẹ̀ àmẹ̀lì kí là ń ṣiṣẹ́ fún anábì ní wọ́n dààmú ààrẹ ọ̀ kólón mùyásàrún lima òkúlẹ̀kẹ̀ ìdọ́lọ̀ ń bá dá ọ fún tó mọ̀ ń pa ẹ̀yẹn olọ́lọ́wọ́ ṣe rọrùn fún ọ ó wá fún kankan nígbà tó ti kọ pé èèyàn náà síbẹ̀ náà làdí ti parí sí ṣèkí yíwọ̀n sẹ̀yìn بدعة الرسول فوالله الذي لا إله غيره أفاب ابن مسعود قولا نبي بورا أتسرى إليه بدان صلى الله عليه نبي كيش مترج كيف أنيسي olọ́lọ́ ànábì sọ pé òun ṣe ọlọ́run bá Allah tí ó sẹ́lú ní ìtótọ́ kájọ́sì fún jò nìkan lọ ó fi búra nínú ẹ̀kọ́ ẹ̀sìn yìí ìyẹn ní fọlọ́run búra wá fẹ́ sọ láti ṣe tàkìtì kódà máa bá tì ní kò búra tó jẹ́ bá ní ìsìn tì ní kò búra ó yàtọ̀ sí halafin mahin àwọn olùyẹpẹrẹ tí kà máa ń búra láláìsídì bọ̀ eléyìí láti lè ti ṣe taakid kó lè wọ̀ wá lọ́kàn pé inna ahadakum èèyàn kọ̀ọ̀kan ní ilẹ̀ yá àmàlù bí àmàlì ahli janna yóò máa ṣiṣẹ́ iṣẹ́ ará àlùjẹ́nà hatta ma yakunu baynahu wa baynaha illa zira ìjí ó kù láàrin òun àtàlùjẹ́nà yẹn ha àwọn àfáà mi ni pé hatta ma yakunu bainahu wa bainaha ẹ̀yìn tí ó kù láàrin wọn àti ajálù rẹ̀ but háyẹn háyẹn àjẹ́nà náà ló lè bá wù torí pé àwọn pe. sọ pé ajálù ní gbégé iṣẹ́ àjẹ́nà ló súnmọ́ àfáwà ẹni mọ̀ tó sọ ni pe in tó kù tí ó fi sọ sallallahu alaihi wa sallam be pé èèyàn gẹ́gẹ́ bí ọkùntùn aláṣẹ́fà ọ̀fọ̀tín ìrìnà ìfà àfọ́dàkù. ṣùgbọ́n àdíìsì ó ti wẹ̀gbẹ́ lómi ọmọ ṣiṣẹ́ alùjẹ́nà tó àkẹ́bù síná tó wá fẹ́ kú bẹ́ ó kù láàrin rẹ̀ àti kó wọ náà àbí kú òun ní ojú dédé ìgúnpá lọ ní tíra ẹ̀dá ti pọ̀ fún wọn bá gbáwájú rẹ̀ ní ọba ṣe kí ni ọ ní ọba wà lìjẹ́nà fáyà ní kó lò ha ní ọba dọ́mà lìjẹ́nà ní ọba ṣe àbẹ̀rẹ̀ bá wà lìjẹ́nà àdíìsì ní ìsìn ó láwọn ẹ̀kọ́ tó pọ̀ ga nínú ẹ̀ ni pé kéèyàn mọ́ máa ṣe ìtìkàl kó bára lẹ̀ nígbà tó ti wà lójú ọ̀nà ẹ̀sìn gáà àwa yìí dandan àwa lìjẹ́nà torí pé kò sí èèyàn yẹn tó lè fọwọ́ ẹ̀gbáyà nígbà tí ọba ti nọ́ọ̀mù ahmed nígbà tí ó dàgbà ó ti dàgbà tán ló bá tún mú báyọ̀rọ̀ àti kálámù ó tún lọ́wọ́ fẹ́ lọ bàdíìsì lọ́wọ́ ẹ̀yìn kan lẹ́nì kan wọ́n fẹ́ gbá imam ahmed ilẹ̀ ẹ̀yìn ẹ̀sọ́gà wípé ó tún dì tó ìbò ti dàgbà ní òní ma'al-mahbara hatta al-maqbara báwo ti yẹn náà gbáwó ní oní ìgbàta ìdáwọ́dẹ̀ àwọ̀lẹ̀ ọdọ́mí fìlìjàn ìgbàta bá kọ́kọ́ gbẹ́sẹ̀ àkọ́kọ́ wọ̀ bẹ́ẹ̀ bá ti gbẹ́sẹ̀ àkọ́kọ́ wà lìjẹ́ náà igi jọ wọ̀ ọlọ́wọ̀n ní mọ́ jáde inú àlùfẹ́sẹ̀ kí ló fà á torí bí ọlọ́wọ̀n fẹ́ kárí ìlà kẹ́mọ̀ gbìyànjú ẹ̀kejì nínú tá a gbọ́dọ̀ gbọ́ ibẹ̀ ni pé ẹni tá a bá rí ti ń ṣiṣẹ́ iná nísìn wala an-nar illa man sabata fihim yani an-nas a ní sọ pé lè ọwọ́ náà àti ní pé yóò wà lùjẹ́ náà fẹ́ntà bá ti rí náà sù látọ̀dọ̀ ànábì ṣàrẹ́ lò ní ìta bá rí kó ṣiṣẹ́ àlùjẹ́ náà á ní nàṣíbùhù kẹzàrí nàṣíbùhù á ìtaàrò ní pé ọmọ àlùjẹ́ náà èèyàn tó bá kú lórí báyìí ọmọ àlùjẹ́ náà á ẹni tó bá kú kú tẹ́lẹ̀ ikú yìí á ọmọ náà àbí tẹ́ sọ́rí tẹ́yẹ̀ bá wà lórí ojú ọ̀nà tó wà yìí tó bá kúlé lórí ọmọ náà ní ọ̀jẹ̀ ṣùgbọ́n wọ́n tẹ́ tó sì kú èmi ló sọ́pọ̀ ní di mùsùlùmí tó jẹ́ bá ní ìsìn nítorí ẹ̀lẹ́yìn òjé ní máa wo ọmọ ìyá rẹ̀ tó ń ṣìnà bí kó máa ṣìnà lọ torí pé kadhalika kuntum min qablu famanna Allahu alaykum bẹ́yìn náà kiri tẹ́lẹ̀ tọ́lọ́ ń sàánú ìlú àdìsí ẹ̀ láwọn àǹfààní púpọ̀ nínú tó tó wà ń bẹ̀ kọ́lọ́ túbọ̀ mú wa dúró kó mọ̀jà ṣìnà láíláí o ní pé àdìsí máa ń dẹ́rù bọ̀pọ̀lọpọ̀ èṣù dẹ̀ mọ́ ń gbàbẹ̀ wọlé fáwọn ẹlòmíì bó ṣe ń ṣe wàhálà náà tó ń sì pélé jẹ́gbọ́ àpàdà wọ náà ẹlòmíì bá níbẹ̀ ṣiṣẹ́ mọ́ àdìsí yóò kò tọ́ka síbẹ̀ rárá ìmọ̀ ọlọ́run àdìsí ń fi rìn torí pé èèyàn ò ní wà tọ́ dí nígbà tá tó àdìsí kejì mo ti sọ ilé náà èèyàn ò ní jólódodo nínú iṣẹ́ tí ó ṣe tí ò bá ti ṣe ní fáàsì pẹ̀lú rẹ̀ tàbí pé bọ́lọ́run bá aláwọ̀ ní ọlọ́run bá aláwọ̀ mú ọ̀jẹ́ náà ọlọ́ni iná lẹ́dí náà amanu wa amilu salihat iná lánàá bí yóò àjọrọ̀ man ahsana amala iná lánàá bí yóò àjọrọ̀ man ahsana amala ẹni tẹ́ ẹ bá ti ní pé ó gbọ́ ọlọ́run bá bó tún ṣe dáadáa gbogbo wọn ọlọ́run bá lòun ò ní wéètì iṣẹ́ olówó faru mọ́sálà pé kílẹ̀ ni wa tọ́gbẹ́ta bá ríyàn ti ń kírun ti ń gbàwẹ̀ àáfẹ́ lè sọ pé insha Allah àdíìsì eléyìí táǹkà yìí àdíìsì ní ìtìtù síwájú àdíìsì mùsùlùmí anábi inna ahadakum la ya'mal bi amali ahli janna fi ma yabdu lillah bákan náà imam nasai náà gbà wá ẹnì kọ̀ọ̀kan yóò máa ṣiṣẹ́ yóò máa dàbí pé iṣẹ́ aráàlú jẹ́nà ní ṣe ṣùgbọ́n èyí tó hàn sáwọn èèyàn ni lọ́kàn rẹ̀ ó náà mọ̀ fún òun ṣiṣẹ́ àlùjẹ́nà gbogbo ẹgbẹ́ bá ti ń ṣiṣẹ́ tó ẹgbẹ́ ilé ayé ní ń wá Kan le gbọ́ mi kán lè yìn mí ó ti gbẹ̀sán ilé ayé mi ṣe eré ni tí ó bá ṣiṣẹ́ bọ́lọ̀ ọba aláàbá ti fẹ́ ọlọ́run ní dìnáì rẹ̀ iṣẹ́ ẹ̀ níjọ́ múyà kìí àmì olóògbé pé ìyẹn gbọ́dọ̀ máa wọ àníyàn gbogbo ògbà tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ìjọ tọ́lọ̀ bá ti ń ṣiṣẹ́ dáadáa rọrùn fún ẹ mọ̀ fún màá dẹ́mẹ̀ náà pé insha Allah ti bá kú lórí ẹni bò tí wọn náà lè gbàdúrà kó tiẹ̀ kú báyìí bí ìsinmi ti bá kú àwọn àlùjẹ́ pẹ̀lú gbogbo aburú tó kójọ yìí pẹ̀lú ṣe tó yẹ pé ìkíláàsì ò sí ń bẹ̀ pẹ̀lú èyí tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìkíláàsì tí ṣù dá àrùn mẹ́ lọ́wọ́ yìí lọ́wọ́ bá dákun sànú aláhùnmá àti kulúbàrà taqwa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha so yẹn gbọ́dọ̀ máa chẹ́ẹ̀kì ẹ̀mí ara rẹ̀ so àdìsí yóò ṣàdìsí bẹ̀rù rárá ìmọ̀ ọlọ́run tó ti síwájú òun kọ kalẹ̀ fún wa gbogbo ẹ̀ àti máa ń pa ẹ̀ wọ́n padà lánàá ni mo sọ máa pé nígbà tá a bá ni wọ́n tó fi kí ni o sírù kọ́dà rọ̀ ẹ̀wà ṣùgbọ́n bá fẹ́ mọ́ bó ṣe rí ìhà àlè mà ibi tá a sọ dé mo ọba kí wọ́n ayé àpè àdìsí náà pé mọ́sálà ńláńlá ni tó ti fẹ̀ ṣùgbọ́n a ní láti summarize rẹ̀ nípa pé ó sọ̀rọ̀ dídá wa ó sọ̀rọ̀ nípa àwọn tó dídá wa ó sọ̀rọ̀ nípa pé gbogbo ń tà wá nílé ayé yìí ọwọ́ ìjọ́ wà jẹ́gbẹ́ ìwọ ọlọ́run ti mọ̀ afá tó orí bó ti jókòó yẹ kó mọ̀ dúpẹ́ fọ́lọ̀ ní pé ọlọ́run mo dúpẹ́ tó sàánù mi lórí ọ̀rẹ́ ọlọ́mọdé àfihàn náírà نكتفي بهذا القدر هيا لا تجعل عاقبته يعيش لأنبياء حرام يعيش لأنبياء Ah, eh, àwọn tó ń tẹ̀lé wa ti sorúkọ ìwé òun, every woman, àwọn obìnrin náà máa ń kà, ìwé òun náà, mo rò pé àwọn dókítọ̀ náà máa gbádùn àlàyé tàà ṣe, so torí pé àlàyé yẹn bá ti wọn mú, so ọlọ́wọ́n bá every woman ìwé ẹ̀ ń jẹ́ tòótọ́, ṣé wọ́n sẹ́ndì sọ́tọ̀ bí ẹ̀yìn? Eh, eh, Ẹ̀hẹ́n, ẹlẹ́sẹ́ndì ẹ̀sáwọ̀ ẹ̀yìn. ọlọ́run ó tàn lẹ́sìn ọlọ́run sọ lọ́tọ́ alégé lẹ́sìn àtàwọn ọba tí wọ́n ń bọ́ wà náà àtàdá náà jókòólẹ̀ bárakẹ́lá tàbá ti ń lọ ẹ̀yìn wà lẹ́gbẹ̀ẹ́ mi, tàbá ti ń sọ,

forty days forty two days mo sọ pé ìmọ̀ support it. àdìsí tó tún sọ̀rọ̀ support ẹ̀ ìṣẹ̀yọ̀ kan mọ́ nìsí adidárọ̀kọ̀ ti Uzaifa adidárọ̀kọ̀ ti Amr bin As adidárọ̀kọ̀ Anas Malik ibn Huwairi tí ó gbẹ́ ń jẹ́rìí pé forty forty two days yẹn ni so mísùlù dálíkẹ̀ pé forty days yìí náà ni ìbílẹ̀ ẹ̀ lè fi sópọ̀ mọ́ ti tẹ́lẹ̀ ni àbá sópọ̀ mọ́ àdìsí Uzaifa ibn Said lọ́nà bíi méjì wọ́n sọ pé ohun àgìlàbí ẹ̀bí ó ti rí jù in first forty days ó ní pé yóò jọ nútùfà ṣùgbọ́n lè tí wọ́n fọ́ àgìlàbí ẹ̀bí ó ti rí jù ní second forty days ní pé yóò jọ ayélujára ṣùgbọ́n tí wọ́n lè kíni yóò ti máa fọ́ọ̀mù àgìlàbí ẹ̀bí ó ti rí ní kẹta ní mútùkà ṣùgbọ́n yóò ti máa fọ́ọ̀mù ìtumọ̀ kan ni ìtumọ̀ kẹ́kí ni pé no first forty days omi lọ́gbọ́lọ́gbọ́ ní òrì eléyìí ni wọ́n náà àfà tí wọ́n kàn pa sáyẹ́ńsì eléyìí wà lórí ẹ̀ ṣé bá ní ìsìn táwọn so tó bá sì wà lómi tó lọ káàkiri ó lè jábọ̀ so ìmọ̀ tàdísì já lè máa rí àdísì ibùdó masudi tú tó gbé bá wọ àdísì ibùdó masudi kò dárúkọ tọ̀sùwìr ìgbà tí wọ́n fọ́ọ̀mù tó já wò pé òun kàn sọ pé all happen within forty days ṣùgbọ́n ìtumọ̀ táwọn afọ àfojù báwọn ìbámu náà wí àti tùlù nínú mọ̀jùmọ̀ wípé forty days forty days one twenty days yóò pé kó tó di pé yóò fọ́ọ̀mù however àtúntọ́kọ́ àdìsí mi wà tó sì fojú múlẹ̀ ìmọ̀ sì tún sọ̀pọ̀tì rẹ̀ tí lára máa dààmú ara wa sí torí ìdí náà ọgbọ ẹni tí wọ́n bá ọgbọ àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ yọyún yọyún ẹ má bá yàn yọ oyún tó bá ti pé forty days o ẹ advice wọn ìpé ká má yọ ká má yọ rárá tó ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run sàfáìn lẹ́sẹ̀ ìjìmáàrù ni àpanupọ̀ àwọn àfà tí ò sẹ́ni tó yapa nínú wọn àbí àpanupọ̀ àwọn olùgbìyànjú àárín àwọn àfà lásìkò kan nílùú kan nígbà kan lórí mọ́sálà ọ̀rọ̀ ẹ̀sìn kan ó ti yé bá ní ìsìn ìjìmáàrù ni tí ò sì sí àpẹẹrẹ ṣùgbọ́n jùmúrù ni pé nígbà táwọn bíi àfà mẹ́rin wà àwọn mẹ́ta lọ síbi opinion kan ẹnìkan lọ síbi kí opinion kejì mẹ́ta àwọn ọmọ jẹ́ jùmúrù òun ọmọ o kọ́ọ̀lù àyàlìbì kan nínú àwọn àfà ṣùgbọ́n gbà tó ń sọ tí eyín nígbà mí ìjùmúrù lè rọ́n torí tó ó ní ọ̀rẹ́ ẹ̀fẹ́ ti dáhùn lé pé ìgbà tó jẹ́ pé láàrin ìgbà tí fertilization bá tẹ̀lé tọ́ àti ìgbà tí ó ń sí láàrin àdèrè ó ń grow kò dẹ̀ fẹ́mi láàrin bó ni bó ìyẹn ti wá tẹ̀lé. wọn náà mo ti sọ yẹn ọ̀rọ̀ kí ara máa grow iṣẹ́ mi mo ní mo ṣe sọ̀rọ̀ transplantation ewé mi yẹn bá yọ ara kúrò lọ́dọ̀ èèyàn kan ẹ bá fi sára ẹlòmíì yóò mọ̀ ṣiṣẹ́ mbẹ́. so háàtì ní ìsìn sẹ́ẹ̀lì ibẹ̀ ní eh, ìṣẹ̀lì èèyàn sọ pé níbi ní ṣùgbọ́n rúùmù gẹ́gẹ́ so ní ìgbà tí torí kí sẹ́ẹ̀lì tó lọ ẹ̀ ẹ̀rì tó súnmù débẹ̀ yẹn tí ọkùnrin súnmù dọ́dọ̀ obìnrin súnmù rẹ̀ yẹn kí ló ti débẹ̀ torí pé ó líìwù náà ni ṣùgbọ́n ṣé sóòlù ń bẹ báàbù kò sí sóòlù ni sóòlù ọ̀tọ̀ ó exist so sóòlù gangan òun ni wọ́n example tí wọ́n pé èèyàn lè sọ nìsí kẹ́ni jáde lára ẹ̀ tí ó sì tẹ́ni ó sì tún máa lọ máa jẹun hmm? ẹ̀mí máa ń jẹun Wọ́n ní sáà àyàdárúkọ bóyá kírun sí ìjọ́sìn yẹn lára mo sọ lánàá àti sọ yẹn lánàá pé tó bá ti di mọ̀kánlápọ̀ tó bá ti di kí ni o mùsọ́wọ́rọ̀ mọ̀kánlápọ̀ tó bá ti fọ́ọ̀mù tí fọ́ọ̀mù pípé gangan ákìrì lára kódà yóò ká fàn àásọ lánàá wọ́n tún pé ní péjì ti àwọn mọ̀láìkà pé àwọn mọ̀láìkà wọ́n kọ́ nǹkan tí àdéhùn yẹn sọ nípa àwọn ọmọláyà ẹni tó bá tí ò bá bìlẹ́ẹ̀fù nípa kìíní yẹn pé bá a rí pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tí ò ní bìlẹ́ẹ̀fù nípa stéèjì ti kìíní yẹn. ṣùgbọ́n ní nípa ti kìtàrà tán láàkọ́ àtẹlẹ́kẹ̀jì ṣùgbọ́n ti eléyìí pé kò gbàgbọ́ tàbí ó ní àwọn akẹ́kọ̀ọ́ pé jẹ́ ẹni ẹni jẹ́ mùsùlùmí. sádìsì bá ti fẹsẹ̀ múlẹ̀ ọ̀dọ̀ ànábì wa ṣáfìrì wọ́n sọ pé gbogbo tánà ìbá ti sọ ọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá pàápàá jùlọ iná àǹzẹ́nà àlékè kìtàbà ní táàmù ọ̀bá ìnà náà ti bímá àrọ́ ọ̀kẹ́lọ́ ìtọ́lọ́run bá fi yí ẹ so tọ́lọ́run bá ti wọ̀ látọ̀kùn ìlúfà ìnínà fọ́sìn ìtọ́lọ́run bá ti sọ ẹ bẹ́ẹ̀ ló ti ṣe rí so nípa bí wọ́n kọ́ téèyàn bá ti gbàgbọ́ yẹn gbogbo nǹkan yòókù ló ti fẹ́ dàrú yẹn so yìí tí ó wá gbàgbọ́ lókè kí yòójó gbàgbọ́ eléyìí ìdí òjò gbàgbọ́ làwọn àbẹ̀rẹ̀ èmi náà sọ fún pé nǹkan ẹ tóbi gan ṣùgbọ́n ìpè ní kèfèrí ọ̀fẹ́ nípa torí pé násùn tó wà lókè náà náà ṣe wálẹ̀ ẹbí àdìsí mi àdìsí pé tí wọ́n ti bèrè lọ́wọ́ ẹ̀ báyìí tí màláìka ẹ̀ bá ti bèrè pé ẹ̀rọ bó ló ṣe fẹ́ ṣe àwọn àní lọ sí lọ́wọ́ ìmọ̀ fún ìlọ ẹ̀ wá àwọn sí i. so ìyẹn mi pé èyí tán kọ ẹ ọgbà ṣùgbọ́n ètò wa ń bẹ̀ ẹ náà tán lọ gbé wá náà kò dá fún mùsùlùmí kó sọ wọ́n ọ̀bá ní àtàdì tí ọba bẹ̀sẹ̀ múlẹ̀ ìdí ẹ̀mọ́ tí mo lè sọ pé ìbéèrè gan ó fọ́ yẹn. ok náà àwọn kọ̀tádà kọ̀tádà ṣe ti ṣe rahmatullahi alayhi ṣe é ṣe nínú láwọn ọgbà èyí táwọn ọgbà àwọn gba ilmu ọlọ́run ọgbà tó ti bá ìrìnkọ́lọ́ ọmọ nǹkan ọgbọ̀n nǹkan láti bá a sùn kọ́dà rúbọ ṣùgbọ́n pé wọ́n ti kọ́ sọ̀kè é ṣe bí nìkan gan

tí ò bá yanu tí ò bá pé àwọn cell mẹ́ta tó mọ bàjẹ́ lára brain the heart àti àti kidney tó pé nísìnyí ó wá ṣẹlẹ̀ tó wá bí ọmọ ọmọ yẹn wá pé òun nǹkan kan ò bí kíní ṣé èèyàn lè sọ fún kíní tó pa wọn pé pé ní tí wọn sábà ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀dáàbò tó ti ṣẹlẹ̀ ní pé ọmọ yẹn ẹ̀dáàbò tó ń mú wá ni pé bí ọmọ ọdún mẹ́wàá kò ní dájú pẹ̀lú pé nǹkan yẹn ṣẹlẹ̀ sí ṣé ó yẹ nígbà yẹn ní ìgbọ́n lè bá tó wá fẹ́ pa ọmọ yẹn ó ti ó ti di o pé nípa lórí pé kò wúlò fúnra rẹ̀ gan ní kùn pé yóò wúlò fún hmm. ìbéèrè tó tóbi ni àwọn practical ìbéèrè náà ni torí pé táwọn afá fẹ́ dáhùn ọ̀rọ̀ náà mọ̀ wò sí nípa tẹ́ sọ yẹn èmi ò ayò ayò ayò sàmáìn tọ́zílò ni wà ayò ardìn tẹ́kílò ni àná kúlà alàlá ìwà ṣẹlí bíi ẹ̀lì irú ohun tí mo mọ̀ páwọn bá wọn sọ ni pé kádàrá ọlọ́run bá lágbára èdè tọ́lọ́run ò kí ń lè dánwò ọ̀nà yẹ pé lóòótọ́ dábá bímọ ilẹ̀ yorùbá tí ọba ti ké báyìí wọn nìkan lù kó já sunkún wọn tí ọba sọ̀rọ̀ yìí tọ̀ yìí pé yóò kú náà nígbẹ̀yìn ẹ má èyí sìn pípa rẹ̀ ẹ má èyí sìn pípa rẹ̀ mo bẹ ọlọ́run gbọ́ngbọ́n títí náà báyìí kọ́ lọ́run bá kó sànù wọn bẹ̀ ẹ̀ wọ́n sọ pé àìrírú ẹ̀rí láì ṣe kí ni o láì mọ bí ti ń ṣe èèyàn tẹ́yàn bá ti mọ bí ti rí ṣùgbọ́n ọlọ́run bá máa dá àwọn èèyàn wò pẹ̀lú oríṣiríṣi ẹni tẹ́ ẹ bí tó lè sọ̀rọ̀ dáadáa àìsàn kan lè gbé kékeré wọ́n láì àwọn ọmọ kékeré wà dẹ́rígẹ́tì yóò ọmọ tó ṣàbù àìsàn kan ó sì gbé kò ní gbọ́rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò ní lè sọ̀rọ̀ mọ́ ṣé gbàtẹ́ ti wá rí tó ti dàgbọ́n lẹ́wàá pa jù tí ò ṣùgbọ́n kí ẹ máa bẹ̀rọ pé ọ̀bánà aflànà min azwajina ọ̀tọ́bìyàtìná kó rọ̀ta àyúni wọn ọjà ìlànà ìtàtínà ìmọ̀ ilé ti fàtíwà ìní ọ̀tọ́ sí ṣùgbọ́n ìdí mi lè sọ ní pé tọ̀ kí ẹ máa bẹ̀rọ pé kó sànù àníwò ọmọ rẹ̀ tí ò lè ṣe bá wọn ó sì pa láti jọ ìnílé wọn ò sì bẹ́ẹ̀ ni ọlọ́run ó lè rò pé pé eléyìí bá ti di pé eléyìí kú àwọn yòókù ọ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa wàhálà bẹ̀rẹ̀ sí bá wọn láti gbà wọn ọ torí pé kò sẹ́ni tó mọ tí ó ṣẹlẹ̀ ẹ̀já dáa dúró báyìí. ó yà ẹ̀. ó ní bá àwọn àánú kọ́ránì pé ọlọ́run pé òjò ní rí. bẹ́ẹ̀ òbí sàmáì rí sùkù. nínú tí mo kà lóò mo ti kà á pọ̀ ipa ń tà jẹ tá a mọ̀ bẹ́ẹ̀ ni rí rísíkù kan wà tó yẹ pé ti ti ẹnìkan ìjọ jẹ́ tiẹ̀ lọ́lọ́run fún ọ ṣùgbọ́n rísíkù tó wà nínú qadarullah al-kawniyya tọ́lọ́ ọba aláìṣe everybody tó kárí rahman ni òjò rísíkù ni a rísíkù wọn pọ̀ atẹ́gùn gan rísíkù ni oorun gan rísíkù ni tó jẹ́ bá ní ìyẹn ìṣe fún wọn nìkan èyí tó jẹ́ tiẹ̀ nìkan yẹn inú rísíkù títí ìyẹn là ń dárúkọ látàrí láti sọ pé méjì ni títí kí ni o sàlááfíà ẹ̀lọ́mọ ìgbé títí òkúrátò ṣùrùbá àtàmẹ́lẹ̀ fi gbogbo yìí nǹkan ṣùgbọ́n tó bá ti débi títí kí ni ìmàníyà àmàlù sọ̀lẹ̀ àrísù yìí náà yẹn sì gbọ́dọ̀ mọ bẹ̀rẹ̀ ọlọ́dàkùn rọ̀ mí lọ́rùn kí ilé máa dìde lóhùn ọláyàánú ni o Allahumma inni ala zikrika wa shukrika wa husni ibadati inna nashi'ata al-layli eh, hiya ashaddu wa aqwa mukila agbára tí wọ́n fún yàn kò tó gbé wọ́tọ̀ agbára ṣé bá ní eh, ọlọ́run bá aláwọ̀ sáà ní ọ̀pọ̀lọpọ̀ mi ò sí bẹ́ẹ̀ bàtà mi. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك